الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم dúpẹ́ ní ìrọ̀lọ́run wa bá ti fi sẹ́wọ̀n kó lórí mẹ́ni wà dídí di àsìkò yìí àbí ọlọ́run kọ́ máa di mẹ́ni náà ní kọ̀ọ̀kan wa. sọ̀rọ̀ sí pàtó fún ọ̀sẹ̀ ọjọ́ ìyá àbúrò àwọn ará pé àti pàṣọ àbá ọlọ́run kó dàpọ̀ kó jọ kó bá ní kẹ́hùn gbogbo kọ̀ọ̀kan wa náà ti gbọ́ sọ pé ẹ̀sùn ó ní nǹkan tí ó tóbi jù ló kan ara wa. Ìyẹn ló ń kọ́ mọ́ta ìwájú wá ṣe kàn bẹ́ẹ̀ tó fẹ́ gbà nínú ìjọsìn wọn láti bí ọlọ́run sáà nínú ìjọsìn àárẹ̀. nígbà tí àwọn súnmọ́ wa tí àwa náà súnmọ́ ìrọ̀ bàbá ọ̀sán wa tààlà fún dàgbàkójọ yóò kí ìpàdé àwọn àti ọmọdán kí n jẹ́ ìrò kó sì jẹ́ kí a fi àfihàn gbé lára tí a kò fẹ́ fún ìrò ọmọdán mi ilé ẹgbẹ́ kí a fọkàn sí ìjọsìn wa wàhálà wa fi hàn án sọláàtù ilé tí wọ́n ṣe ìpínlẹ̀ ọ̀hún ìrọ̀rùn tó jẹ́ pé wọ́n padà wá jà pọ̀ mọ́ àwọn ìrún ìgbàdà ojoojúmọ́ àwọn ọmọgbọ́n ìgbàdà ọ̀dọ̀ọ̀dún wọ́n máa fún wọn lórí ọ̀fẹ́ láti wọn lánàá lọ́dún eléyìí tí wọ́n sì lọ sáré tó tọ́nà ní sí àti òun àtàwọn ẹ̀sìn ìlú kò dáa sí i. إذا مثلا محمد صلى الله عليه وسلم في الصوت خير الناس أن تدرك المنادي من طال عمره وأصلت عمله أنت بيقول بسنة تبدأ وليس شاوة لكم wọ́n lè jọ sí pé a mọ̀ gbọ́ nínú ká gbìyànjú pé pé àwọn àfáà tí wọ́n ń nípa súnà àbí tí wọ́n fi súnà lórí Muhammad sọ̀rọ̀ tí wọ́n fi sọ̀rọ̀ tí wọ́n fún wa àwọn náà là jókòó sí àwọn àgbẹ̀ sí gbọ́. wípé àwọn ni wọ́n máa lé wa kún ní tí a fi sùn àmọ́ àṣà àwọn àtàwọn fídíò kan gò fẹ́ra lẹ́nu bíi ijọ́ mẹ́ta sẹ́yìn tí àáfàá kan sọ wípé ìdíwọ̀n rí kéèyàn kí inú kíú lágbájá kan làáfàá táwọn tó bá sọ pé iná ló dá ju àlùjẹ́mìnà lọ àwọn ó ti sẹ́ táwọn fi wọlé làwọn mọ̀ sí. tí wọ́n á pe àwọn sí àwọn ó tẹ̀lé wọn náà pé àlámọ̀rí mi àti àlámọ̀rí mi àti owó kò lọ báyìí. Torí pé ká má ba àwọn náà ó lọ ṣe tẹ̀lé àlọ́gbà sọ́gbà sọ̀rọ̀ bá a sọ. Báwo lè lè ṣe òun ṣiṣẹ́ lára sọ́rọ̀ ló wà ní kan látọ̀ ká wa sí náà? Àwọn náà sì rántí pé àmọ̀ wọ̀nyí. Irú àwọn àfáà wọ̀nyí ẹ̀rọ gbọ́ ẹ̀rọ wọn ò ní àfikún tí owó ṣe níbi ẹ̀sùn yìí. kódà wọn á tó dùn kó ń bẹ̀ ni ọlọ́run kó yà wá yà. nígbà tí bàbá sọ pé téèyàn bá ń kírun lọ bí àtúnṣe bí àtúnṣe tí wọ́n bá wá ṣe àbí ìmọ̀ tí ó súnmọ́ wá ìgbà tí sọ fún wa pé téèyàn lè èèyàn kí ó ṣe tàṣáwù kó dẹ̀ sí táwọn lèyìn bá dìde ní àfẹ́ ẹlẹ́kẹrin àbí èèyàn kí sóbọ̀ ó yẹ kí èèyàn sálámù ní pátá ẹlẹ́ẹ̀kejì èèyàn bá dìde ní àfẹ́ ẹlẹ́kẹta abẹ́ẹ̀kọ́ zuri afri isha lèyìn kí lọ lèyìn tí akírákẹ́ ẹlẹ́ẹ̀kẹrin lèyìn bá rò pé bàlẹ̀ yẹn ti kí lèyìn kó lè ti kí lákẹ́ ẹlẹ́ẹ̀karùn-ún èèyàn wá ní ọ̀rọ̀ tán lèèyàn wá lọ sí àwọn lákàkà àwọn ìdílé yìí àbíkẹ́kọ̀ọ́ subhanallah àwọn jẹ̀mọ́ olótààrẹ̀ jí pé à lákẹ́lẹ́ ìkarùn mo dìde yìí ọ̀rọ̀ pé méjì lórí ẹ̀ àwọn kan máa wà fàṣọ pé yóò máa kí ọ nípa àpàdé náà tó bá ti bẹ̀rẹ̀ sọ́ọ̀tù fàṣà àwọn kan sọ wípé rárá èyí ni sheikh sọ́ọ̀lù sí ní ìlú fara ti ṣe wọ́n bí èèyàn kò yìí èyí náà làwọn náà lè sọ pé bí èèyàn bá rántí èèyàn lè kọ́ntínú tó èlé yìí ṣẹ́kùnrin أجلد بعض الإخوان في هذه المسألة فيقول إذا صاع في القراءة البعيدة التي هي خامسة في نظامنا لم يمكن أنا وكتب اختي وبعد بسرعة إليك àbírákẹ́ ẹlẹ́ẹ̀kẹrin níbi níbi sọ́láṣí sọ́kèdì àbírákẹ́ ẹlẹ́ẹ̀kẹta níbi sọ́láṣí sọ́kèdì téèyàn bá dìde tó bá fi lè bẹ̀rẹ̀ kìrọ́ àwọn olóyìn pé yóò mọ̀ sí lọ ṣé nàpúl àgà ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ó kọ̀rẹ́ fún ní àzíyádájú láyé ojú sóbi èsì wọn rò bí. tó bá jẹ́ ìlú ló bá níbi ìrún tí èèyàn bá fi lè mọ̀ èèyàn gbọ́dọ̀ kọ́ntínú torí pé yóò dàbẹ̀ ni pé èèyàn máa máa kí márùn yóò dàbẹ̀ ni pé èèyàn máa kí mẹ́rin níbi sọ̀rọ̀ àti ìmọ̀ sí àbí èèyàn máa máa kí mẹ́ta níbi sọ̀rọ̀ àti ìṣúná nígbà tí èèyàn máa máa ní. nǹkan bá dé pé ní àṣìṣe ìyẹn náà máa ṣe. bani famata zakarta famata zakarta wajaba alika ilha wuli tó o bá fi rántí pé èlé ìlò ń ṣe ọ̀rọ̀ rẹ̀ ní kò padà mẹ́. wà á tẹ́lẹ̀ ìgbà onípọ̀sí ìmọ̀ wa jókòó kẹ́kọ̀ọ́ àtàṣà wa mú tàṣà wa tó máa ti fún mi ó sàlẹ̀ lọ́mọ ṣàgbàgbọ́n. lẹ́yìn ìgbà yẹn túmọ̀ tẹ́sítì tuntun ó wà pé kan lẹ́yìn ìgbà yẹn àti wọ́n á sábà tó pamọ́ ẹ̀rí ọ̀rọ̀ nínú hadith abdullahi bin musa ìyàwó ní àlọ́ àánú àwọn ọmọdé yóò fẹ́ràn sọ́dà zuhùrọ̀ ọ̀bùsọ̀ fàájì àlẹ́bí kí òṣùrì ní rákàmáwò bàbá sọ́dà mọ̀kílà láwù yàrá sùlọ̀dà àhádàbà bíi sọ̀lá àti ọ̀ṣẹ́. ìrìn fi ọlọ́run sáà níbi ìpa ọlọ́run pa ọ́ láti kẹ̀kẹ́ níbi ìrọ̀tà kí ni àlẹ́bí ni wọ́n mọ̀ gáàkà kí lẹ́rìí kọ́ọ̀lù sọ̀láìta kádà ọ̀kadà bá márùn lẹ́kì à fàṣánà rìjìlẹ̀ ànábì bá tó jókòó wà sẹ́kìbalẹ̀ kíbla ànábì dojúkọ kíbla wà sẹ́kìbalẹ̀ sájìdá tẹ́yìn ó wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì sẹ́yìn kó jẹ́ sálámà tẹ́tẹ́lẹ̀ ó wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì bàdí nìyẹn ànábì wá sálámà fàdámà akbala àlàyé àlínà abdullahi bin rasul pé anabi wa dojú kan wá ìwádìí ní kọ́ọ̀lá anabi ní inna òwúlà àdàtà fi sọ̀lá ti ṣe òun. lára bá àtúkọ̀ bíi tó bá jẹ́ ọlọ́run ló pa mí láti nǹkan níbi ìrún ni màá ti sọ fún yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ wà láti innama ana basharun mithlukum anabi ní èèyàn bíi ti ń lè mí náà. ansa kama ntansa wòlá mo máa ń gbàgbé bẹ́ẹ̀ náà ti máa ń gbàgbé ìgbà sí tú tí mo bá wá gbàgbé pàtàkì òru mi ẹ̀rọ mi létí ànábì onígbéyàwó sọ́bọ́ngàn òun àlùfẹ́lá torí màmú mi ìtẹ́ máa ń létí mo ti yanjú ọ̀rọ̀ kan rí tí màmú bí ìmáàmù àtẹnìkan ẹni ẹ náà fẹ́ ní ìmọ̀ díẹ̀díẹ̀ lára nínú àwọn jẹ̀mọ́ ó dẹ̀ dá láhán má mú kéwú ṣùgbọ́n ahọ́n yẹn ò dá dáadáa wọn á jà fúnra wọn. tí ẹnìkan bá ti wá kọ̀rẹ́ tí ìjọ́ tó bá ti pé ìmọ̀mù bá ìmọ̀mù pẹ́ òun lọ wájú àbí òun ló pẹ́ ìmọ̀mù wọ́n wájú bí ẹni pé wọ́n máa ń sọ mi sí ara wọn. òun sáà á dìjà pé tá a bá ti wá tá a bá ń kọ̀rẹ́ owó ìwà gba correction kò sí ẹgbẹ́ lè ṣe mistake Quran ọ̀rọ̀ ọlọ́run bá ní àjùlọ alukur'an lórí gbogbo téèyàn máa fẹnu wí déédéé àjùlọ ọlọ́run ọba lórí gbogbo ẹ̀dá tó dá òun ni alukur'an ẹ má bú mọ́ mi tó bá ti fásitì àkà Quran pọ̀ kò sí nǹkan kan lórí alukur'an téèyàn lè téèyàn lè fi kà á mo ní ẹnìkan nínú àwọn ọ̀rẹ́ wa nígbà tí bí ọdún díẹ̀ sẹ́yìn kò fẹ́ẹ́ sí ẹni tí mo sọ yìí náà lọ́wọ́lọ́wọ́ báyìí ó wà ní riyadh ó sì kì í lọ́wọ́ alukur'an nípa alukur'an lásìkò tí mo sọ yìí òun ni ó rẹpítẹ́ǹtì ọ̀yọ́ sí ní kur'an wa tafsir kur'an wọ́n tẹ̀síìr ṣé Quran nìkan o àti tẹ̀síìr àwa wà ní mọ̀nàsábà kan lọ́jọ́ kan ọ̀rẹ́ wa kan náà ló ń ṣe áfà fún àwọn ọmọ so ó gẹ́gẹ́ wá fẹ́ ka Quran ó bá mẹ́nu ní àyà tó wà nípa ní sọ́ràtò ilẹ̀ ṣé hàṣù ẹ̀rọ ní tó wà nípa ní sọ́ràtò hàṣù ọ̀la sọ̀rọ̀ sọ pé bàbá jẹ́ alukur'an lórí ti law anzalna hadha al-Qur'ana ala jabalin lara'ayta ó ka ó ka sí ìjọba ó ka ó àṣé òkè ẹni tí mo sọ tó wá lè yẹ ṣe mùsàbákọ̀ ó wà rẹpẹsẹ̀ntì stéèkì ẹ̀ ní kur'an wà sí ẹ̀ ó ka lọ́wọ́ sanni náà sí i. allah akbar so kò sí kúránì ìfàgbáyé kódà anábìwá muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n sọ kalẹ̀ fún anábì náà máa ń sika anábì sallallahu alaihi wa sallam ṣe ayé alukur'an nàbí nká anábì gbàgbé bánabi ṣe ń sọka bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni wàá kí wọn tán ànábì ní bẹ́ẹ̀ ọba yìí fi kàn ànábì ní ó dájú pé kò sí ọba yìí ògbónà káàb kò sí inú mọ́sálásí abẹ́ẹ̀ ni kò sí kò sí àrán ànábì ní mo ti mọ̀ náà tó bá ń bẹ́ẹ̀ lé mi lágàtọ̀ ni wọ́n ní ọba rán mi létí sallallahu alaihi wasallam ẹ má ṣe ń pàdé lórí ìmọ̀ mọ́ ní kùrán náà pọ̀ kọjá kẹ́nìkan ó pa fìtì ẹ̀. nínú àwọn tá a rí tí wọ́n mú alukur'an tí wọ́n mú dáadáa tí wọ́n pé tí wọ́n bá ka gbogbo alukur'an tí wọ́n bígbà bí fati àti wọn lè fi lọ́rùn tí wọ́n ká tó lè ṣe fati àkà ló pẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo alukur'an ti rí lọ́bẹ̀ ìlú rẹ̀ sọ̀rọ̀ tó ti gbọ́ mọ̀ ní ká. ṣùgbọ́n confidence àwọn èèyàn ti nínú rẹ̀ wọn ò ní lè kọ́ ẹ̀tẹ̀ torí kálukú mọ̀ rò pé bóyá òun ló kọ̀ rẹ̀ sí àwọn làwọn rẹ̀ ṣùgbọ́n ibi bẹ́ẹ̀ ti mọ̀ wípé ó ṣe mistake ni pé yóò padà lọ tún gbé fúnra rẹ̀ òun tó padà mọ̀ pé òun tún gbé ló ti lọ tún gbé so Quran kò sẹ́ni kankan tí ò lè èèyàn làdé Muhammad sallallahu alaihi àmẹ́rì sí ìjà àmẹ́rì ní ansa kama tansauna sẹ́yìn náà ṣọ́ ń gbàgbé ìmíràn ló ń fáìdà àná sí tú tí mo bá ti gbàgbé ọ̀sẹ̀ kìrú ni lọ́mìrẹ́sì sọ̀lá àṣà. ìdán ìyá zipta fi sọ̀lá àṣà bá ní báyìí tó o bá lé ìrun kún wọ̀dà kẹta fi àfihàn ìzìyàdà. ó wá rántí nígbà tó ń kí èlé yẹn lọ́wọ́ fájú ògbọ́n kọ̀ntínú tó kù wà á ti kọ̀m̀plìtì rẹ̀ wasjudu sajdatayni wasalli fúnni lẹ́ẹ̀mejì kò sálámà. wa idha lam tadhkur ziyada illa ba'da al-faragh minha àmọ́ tó o bá fi rántí o ti kíráka aláìka àrùn yẹn tán àbí inú sọ̀rọ̀tù mọ́jú o ti kíráka ẹlẹ́ẹ̀kẹrin yẹn tán àbí sọ̀rọ̀tù súbì o ti kíráka ẹlẹ́ẹ̀kẹrin yẹn tán lam tadhkur annaka sallaita khamsan illa fi bóyá òun kàtà ayá lọ́wọ́ lọ́wọ́ sí pé à ah, táyà ẹlẹ́ẹ̀kẹta yìí so wọ́n ní bóná nàkúl á sọ pé ìsẹ̀mìr sí tàṣàwò máa ka tàṣàwò yẹn náà wọ́n sálẹ̀ sálàm ó sálàmà wọ́n sì dúdú sájúdà táyà ní bàbá sàlà wọ́n forí balẹ̀ lẹ́ẹ̀mejì nígbà tó so ilé yìí ó ní ṣe ziyada lára tá a mọ ìtòrí ẹ̀ ṣe kọ̀bùlé àbí báàbí onílé yìí sáàlì ẹlẹ́ẹ̀kẹta lẹ́kṣù kí irun dínkù mìsáàlù bàbá ní àpẹẹrẹ ìtòrùn dínkù rọ́jòló yóò sọ lè dò ìyẹn ti sọ̀rọ̀ àti dòrò mọ́sálá fàkọ́ọ́mà àtàṣà òdìlà àwọn bẹ́ẹ̀ fi ẹ kó jókòó kó ṣe tàṣàhùdù lákọ̀ọ́kọ́ ló bá dìde alladhi yakunu ba'da rak'ati thaniya ilé ìjẹ́ pé ẹ̀yìn rákẹ́ ẹlẹ́ẹ̀kejì ló yẹ kó jókòó kó mú tàṣàhùdù yẹn wọn làwọn yẹn jẹ kó wá jẹ òfin ẹ̀kọ́ tá a sọ ni pé idha dhakarta qabla tẹ̀tẹ̀ tí mẹ̀kọ́ ìmà o bá ń rántí kó tó complete stand outstanding gbogbo yẹn tó o bá rántí kó tó nàró tán الشيخ يقول فرجع padà sílẹ̀ tó bá pé òwò tí ìnàrú tán tó fi kíni tó fi rántí padà sílẹ̀ wàtàṣàtà nǹkan wá mú tàṣà obìnrin wa wàtàmọ́rọ̀ fi sọ̀lá àtìkà ọmọ wa tí òun ẹ o ti dúró tán gbà á o yẹ kí n tó kùn ìjìnlẹ̀ tán fọlá tó jù ọ̀dà ẹgbẹ̀rún ṣùgbọ́n láàrin jẹ̀mọ́ kò gbọ́dọ̀ kò ní padà sílẹ̀ kò ní padà ṣùgbọ́n láì ṣùgbọ́n láì ṣùgbọ́n láì máa kírun lọ torí pé o ti dìde tán ẹ̀tọ́ rẹ̀ jókòó mọ́ àmì ni ó kọ́ ọ́ la àlìmọ́ mọ́ máa yìí fa ẹ̀rọ jà á ọ̀pọ̀ ìjà ìlà fàyìn rọ́jà mọ́mọ́ ìkíni tí mọ́mọ́ bá yí padà ó ti ó ti display àìmọ̀kan ó ṣàfihàn àìmọ̀kan. وإن ذكرت بعد أن قمت فلا ترجع سواء شرعت في قراءة الفاتحة أو لم تشرع أو تبري فاتحة أو تبري فاتحة أو تبري tó bá fi lè nàró tán tẹ̀lé fi sọ̀lá àtúntà fi àárín ààrẹ nírú condition ní situation yìí mọ̀ tí òun rẹ̀ lọ ni wá sí ju sẹ́jìdá tẹ́yìn ní kọ́bùlà sọ̀lá àmọ́ kó o tó sálámà ó forí balẹ̀ lẹ́ẹ̀mejì yánà wọn yánà ó torí pé àdínkù ló dé báyìí wọn kò ṣe àlékún. lẹ́yìn mo pé kótó pé a mú àwẹ̀ kábà lè parí sífàtò sọ láti tẹ̀lé òun ni òjẹ́ ká kàn sí ìkùnsínú pẹ̀lú ṣíṣà ìsìn muslim láàrin ìtàbá rí ìrùn ìtàbá rí ẹjú ká parí tíra yìí orí díẹ̀ náà ló kú ká má ṣẹ́kù di ẹ̀yìn rọ̀mọ́dán òun yẹ kí a tẹ̀síwájú bẹ̀rẹ̀ yìí ká lọ sún àtàlákúdà kan kò jẹ́ ká yọ̀ wá ìkíra mójútó àti ọ̀rọ̀ tù mo ti fún wa ní kọ́ídà kan bàbá náà ló fún wa ní ìsọ́ba tó súnná àfùdọ́lù ní amọ̀lẹ̀ ní kẹsìlọ̀ tìlẹ̀ àmọ̀lẹ̀. ìgbà kejì ọ̀pọ̀lọpọ̀ ni ó mọ nǹkan tó pọ̀ lẹ́nu tó fi wá ẹ̀sìn tó pọ̀ lọ́rọ̀ bá dé ọmọ sàárà wọn dànù. lápẹẹrẹ ẹnìkan gbé pèsè fún wa bá mi jọ kan ọkọ àti ìyàwó ni wọ́n ní problem. mo á ń béèrè pé ṣe ń fara ìyàwó wa sọ ó wá ń tẹnu náà gan-an á àbúrò ń ṣe àdúrà á òun ò ti ọ̀rọ̀ pé nìkan sábùgbà bẹ̀rẹ̀ àdúrà ó wá tẹnu náà mọ́ àbùkù bó ṣe tẹnu mọ́ yìí òótọ́ ìrìn náà mo béèrè pé sábùgbà ń ṣe mọ́ ń ṣàdúrà bó ṣe wá ń sọ yìí ara fi kò ní jẹ́ pàdúrà sínú àbẹ̀ṣe nígbà irú àdúrà wo ni. tó ń bá tẹnu bọ láìláìláìlá one thousand tó ń bá kan one thousand tó ń bá gbogbo ẹ̀ lẹ́ one thousand ta ló rán one thousand. Nabi sallallahu alaihi wasallam ara mistake tọ́pọ̀lọpọ̀ ń ṣe nìyẹn ìṣọ́ba tó súnlẹ̀ sí afdalu wa khairun ní ìyá mọ̀ ní kẹsì rẹ̀ kí sáwọ́ pọ̀ kọ́ kó ṣe dédé súnà gẹ̀gẹ̀. Olú yẹ pé ìbáàdà aláìmọ̀kan waiting of time ni. Oorun onímọ̀ ó sì lè máa jẹ́ oore fún onímọ̀ ká máa yọ kan. Onímọ̀ tó kàn sùn yóò gbà ládàá. Aláìmọ̀kan ti yan náfìlà ńkọ́? Kò lẹ́yìn ọ̀kan tí ó gbà lọ́dọ̀ náà. nínú tó pàtàkì fún wa fẹ́ ká ṣe ní ìjọ sábà ṣe mọ́tò sàlàyé yìí ẹni tó bá lákọ̀ọ́kọ́ sí ẹsẹ̀ yóò àfiṣẹ́sì ìtú àbáyọ sàlàyé ìlọrin gáàlù kò mọ́ kọ̀ọ̀bùlé àti ìbàdí ni kọ̀mọ̀gbà tá a máa ń ṣe gbogbo tẹ́lẹ̀ mi máa kọ̀ọ̀bùlé kátó sálámà bàdí sábà sálámà ẹni wọ́n ẹ̀sìn ìgbà bá ṣùgbọ́n ìpínlẹ̀ kejì tó mọ́. irun ó kọjá bóníkálukú ṣèrò wípé àmọ̀ ṣe kọ́nà ọba aláàkó fún wa ṣe. bàbá ní kílẹ̀ rí wípé àwọn àlàyé tá a ṣe wípé ẹni tó bá jẹ́ wípé ó bá dìde nígbà tó yẹ kó ṣe tàṣáwùdù aláàkọ́kọ́ wá dìde pátápátá àwa ní kò ní padà jókòó. kílẹ̀ rí pé kò ní padà jókòó yóò mọ kírun lọ ni yóò wá ṣe sàgìdàtáì ní kọ́bùlà sàlám كلاري دليل هذا حديث عبد الله بن بحيلة حديث عبد الله بن بحيلة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم وني النبي محمد صلى الله عليه وسلم صلى بهم الظهر النبي كان الظهر فما فقام شراتين الأوليين النبي يجي بلاك التي لم يجلس يستطيع كجوك كما تشاور النبي صلى الله عليه وسلم فقام الناس معه فقام الناس له اسمعوا لا اسمعوا لا اسمعوا لا اسمعوا لا ẹ dìde pẹ̀lú mọ́mọ́ yín فقام الناس معه àwọn yẹn dìde tẹ̀lé ànábì sọ̀rọ̀ àṣà lórí ìdí ajúmẹ́ ẹlòmíì wọn ṣe kò yẹ ká dìde pé ká sọ pé gbogbo wa ò dìde mọ́mù náà jókòó padà mọ́mù ní jókòó torí pé wà láìkọ́ kò lè fa òun padà wá sílẹ̀ fọkọ ọmọ náà sún ma àwọn àwọn yẹn ti tó àná ti sọ náà sọlá àtà ìdá àkọdọ sọ láta wọn tàdàrọ náà ti tẹsílẹ àná ti parí òun àwọn yẹn ẹsẹ kíkà náà ti wà lámà kabbaro ìṣe ẹgbọ́ ìṣe ìṣẹ̀lẹ̀ pé kò ṣe asàlámù àlejò ìṣe ẹgbọ́ táwọn ènìyàn Allahu akbar wàhùwà jà lórí ìjókòó onífàsájàdá ànábì nǹkan ló bá forí kalẹ̀ sáàjì àtàyè ní lẹ́ẹ̀mejì kọ́bùlà ayò sálímà tó wá sálámà tó má sàlámà ẹ̀ǹgbà ànábì wá sálámà kọ́là àrùn ẹ̀yìn. àwọn onímọ̀ sọ wípé wàhákàdà kúlù wájibin yẹtùrúkù wú àdìsánù sàhàwà gbogbo ń tá a bá pè lọ́ràn yẹn gbogbo ń tá a bá pè lọ́ràn yẹn pátápátá tẹ́ ẹ bá fi gbé lẹ̀ nínú wọn àní àwọn onímọ̀ sọ wípé fa iná wo la yẹ́rìjú ọ̀lẹ́ ẹ̀mí padà síbẹ̀ mọ́ ìdá afárọ̀kọ̀ màhálà ẹ bá ti kú ní síbẹ̀ ẹ bá ti kú ní abala yẹn níbi ìròyìn gbogbo tó bá jẹ́ ọ̀rọ̀ yẹn tẹ́ bá ti kúrò ẹ̀ ní padà sílẹ̀ o. wọ́yẹ́ sídùú lè sàwí ẹ wà oríbalẹ̀ lẹ́ẹ̀mejì kọ́bílà sálámù ṣáájú kẹtù síkìnì kẹtù sálámù bàbá ní mẹ́sàlù nǹkan tá à ń sọ ni. nọ́ọ̀sì àyìnlá kú láti rúkú subahana rabbi alaabi ìyẹn lùkù téèyàn ò ní sọ nǹkan tàbí kí n sọ pé èyí ò bá tẹnubọ nǹkan mi nírùkú tó yẹ kí n sọ pé subhana rabbiyal aala subhana rabbiyal azim ó ní walamma qala sami'a Allahu liman hamida ó ti sọ sami'a Allahu liman hamida tán zakara annahu nasiya an yaqula subhana rabbiyal azim ó ṣẹ̀ṣẹ̀ wà á rántí pé ó mọ̀ èkó subhana rabbiyal azim ó ní ẹ̀ kó tí kò ń ṣe jìyẹn fàáhùn á sọ pé لا ká كوني ní túrùkù mú wa náà tó lè ṣẹlẹ̀ sí yẹn lórí ìròyìn conveniently tó lè ṣẹlẹ̀ dáadáa o ò ní túrùkù mú wa a sọ pé lìyẹ́kù kó lè bá a sọ pé subahana rabi alaadi lè anna wò fara kọ́ mahalla torí o ti kú ní stéèjì yẹn wàlákin yẹ́sùn ní sáà kọ́bùlà ángẹ́sàlìmọ́ yóò forí kalẹ̀ sáháwù kó tó ti pé sálámà ivan alùkọ́ ìdátú làn. bàbá ní píríncípù láàmú lọ́wọ́ nìyí ìdàtàrọ̀kà wàjibán nàfíàn ìdàtàrọ̀kà wàjibán nàfíàn hàtà fárọ̀kọ̀ màhálàhù tí èèyàn bá fi fi ọ̀ràn rẹ̀ lẹ́yìn òun nígbà tí èèyàn kò ní kéèyàn ìnáwó láyẹ̀rká àlè láyẹ̀rjà àlè ìyẹn tó padà síbi mọ́ wàlákin yẹ́sùdù lè sá wìsájúdà tẹ́yìn ní kọ́bùlà sàlám ṣùgbọ́n èèyàn ò forí ba ẹlẹ́ẹ̀mejì èèyàn tó sálámà wà dẹ̀lí lùhù kílẹ̀ rí hadithu abdullahi ibnu haima lè dá kàtán rọ́bì àmì ẹlẹ́ẹ̀kẹ́ni rọ́jòló ṣàkàfì dógùrí ìwọ àmì kì í sá à ẹnìkan kírun níbi ìrojú ìbáwọn pẹ̀ tẹ́lẹ̀ ìpẹta ni mo wá ń kí ìlú àbí kẹrin bẹ́ẹ̀ kẹta mò ń kí ìlú àbí kẹrin náà kó ìbùnmi aláàmọ́ yàtàrọ̀ ja àyìnbàkà eléyìí tí mi rẹ bá sọ fún ọ pé òun ló dékè òun ni kò gbé ìrànlẹ́ lórí. nígbà tó ń dá oṣù fẹ́lẹ̀ kẹta yìí ni àbí ẹlẹ́ẹ̀kẹrin àwọn òfin ó dà pé ẹlẹ́ẹ̀kẹrin yìí ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹrin yìí nítorí pé wá flashback o lè kéèsì ìrún rẹ̀ ni bó ṣe wá lè o rí pé ẹlẹ́ẹ̀kẹrin ló kí yẹn ẹ̀hẹ̀n sọ kó dá oṣù ìgbà tó jẹ́ pé ẹ̀ẹ̀kẹrin yẹn òun ló fẹ́ gbé wọn nínú pé nígbà kó kọ̀ntínú lórí pé mẹ́rin náà ẹ́ sàwa àǹsàlá àwọn àrùbá bá jẹ́ pé mẹ́rin ni ó bá jẹ́ wọn lẹ́yìn rẹ̀ wà á tún wà á kọ̀ wá ẹ̀rọ pé sọ́mọ́ ló kọ́ báwọn bá sì jẹ́ pé mẹ́ta ló bá ní wéètì lẹ́yìn rẹ̀ ẹ̀ sọ pé ó kìlá káàkiri tó sálámà báwọn nípa àtìlẹ àdéhì kọ̀m̀plíìtì èyí tí ò bá àrí kó jẹ́ nínú méjèèjì wá sí ìrìsàgìrì àtàyè ní bá Taku you. Whenever you are in doubt in your faith, eh? Rely on the one that you think is most correct. Àti mẹ́rin ni mo ti kí. Wàá rí láàyè rẹ̀. Tó bá rí láàyè rẹ̀, wàá wá tún ṣe bàbí. Tó bá jẹ́ sí pé mẹ́ta ló bá lékè lórí ẹ̀mí ẹ̀, wàá kọ̀m̀pìtì tó bá kọ̀m̀pútẹ̀ wàá fi bàájú náà kàdà ó fi hàn pé ṣáku irrespective of bó o bá ṣe rò sí. èyí tí o bá rí kó jẹ́ ńbẹ́ wàá fi bàájú. bóyá o gbé lórí mẹ́ta ni àbó gbé lórí yìí. مين يريد بعد ذلك حديث عبد الله بن مسعود حديث عبد الله بن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من شك في صلاته النبي سوف يكون سيمجي لجنونه أصلى صلاة متى لسكين أم أربعة أبيه قال فليتحرى الصواب النبي صلى الله عليه وسلم كون جوه ولو قرأتي ṣé mẹ́ta ló kọ̀rẹ́ẹ̀tì ni àti mẹ́rin nínú nǹkan tó ń ti kí wàlìmùtàhárì mọ̀rọ̀jà eléyìí tẹ ẹ tó bá fi lè wò ká eléyìí ló kọ̀rẹ́ẹ̀tì òkè ó ti ní èso àtẹ̀bíyìn fàlẹ́yò tí ń ma àlẹ́ yìí kó kọ̀ǹpútẹ̀ tùmọ̀lẹ́yò sẹ́lẹ̀mà ànábì ní kó wá sálámà tùmọ̀ yẹ fẹ́lú sájìdàtà lẹ́yìn gbàgbọ́ kó wá sí yìí orí lẹ́ẹ̀mejì lẹ́yìn gbàgbọ́ sálámà gbogbo ẹ̀ ló ní àtọ́ka sí ló látọ́ka sí nínú súnà ní Muhammad sallam gbogbo ẹ̀ ló lẹ́yìn gbogbo ẹ̀ ló lálàyé. kọ́mísán ẹlẹ́ẹ̀kan rajulun shakka wa huwa yusalli zuhur. eléyìí dáùtù níbi ìrun zúrì bákan náà àhádì ìsáàlìkà àmúrọ̀bì à. kúlnà làwù sẹ́lẹ̀ kẹta mo ti kí ni àbẹ́rẹ̀ kẹrin bàbá ní a fún pé àlìyàtà rọ́jà ìdàkàṣe èwo ló ṣúọ̀ pé ó dà pé ó ṣúọ̀ ní méjèèjì nìkọ́lá là láyà tààrọ̀ ọjà òun bò ń bóyá bẹ́ẹ̀ tàbí mẹ́rin òun ti ẹ̀ òun ò lè kíyèsí ẹ̀ ní kúlò sàwà bákan náà ni lọ́kùnrin á sọ pé ibùdó alàlẹ́ yẹn ti dúró lórí èyí tó dá lójú jù yẹ ṣé ẹ bá ń dà sí ìsítìrí ọ̀fọ̀ olùkẹ́ mẹ́ta ṣúọ̀ àbí mẹ́rin ló wà in doubt àbí wọn ni ivan wal yakin huwa al aqad bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ yóò ṣe mú eléyìí tó dáyàn lójú ni pé èèyàn mú èyí tó kéré fàjẹ́ àlì àṣàlìta wá sọ̀rọ̀ rẹ̀ di mẹ́ta wá àti ibi ọ̀rọ̀ bí mú ẹlẹ́ẹ̀kẹrin wá wá sí ibi sajidata yìí ní qabla an yusallima ṣáájú kó tó sálámù yẹn wàá mú sajidata méjì wá ìdán sùjúdù sáwì tààrọ́ tán yakunu qabla salam tẹ́mánì sùjúdù sáwì sùjúdù sáwì ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ ìtọ́pọ̀lọpọ̀ ọmọ ní kọ̀bùlẹ́ àti bàbí ẹ̀ sì lè kò sí àfikù kankan tí wọ́n sọ pé báàbù kọ̀bùlí báàbù bàbí wọn kì í sọ pé ní tí sọ ni pé sùjúdù sáwì tẹ́mánì sùjúdù sáwì bàbá wa sọ pé tààrọ̀ ó máa ń jẹ́ kọ́ńlá sàlám wọ̀tárọ̀tà nígbà míì yóò jẹ́ bàálẹ̀ sálám yakunu kọbílẹ̀ sálám ìdá nàkọ̀sọ̀ tẹ́ ẹ bá dùn kù bàbá ni yóò jẹ́ kọbílẹ̀ sálám kẹ́ ẹ tó sálámọ̀ lẹ́ẹ̀kórí kalẹ̀ lẹ́ẹ̀mìí. ويقول بعد السلام ويقول بعد السلام أسمجكة سلاما أسمجك بتبا سلاما نجامي ìdá záàdà téèyàn bá lékún ẹ̀yìn ìgbà tẹ́ bá sálámà tán wà fi ṣáàkì yakunu qabla salam ìdá lam yurajjah náà tó bá já sí wípé ẹ sọ ìwò ìlú mélòó lẹ fi kí ẹ kàn ní òkè jù ṣáájú kẹ tó sálámù lẹ forí balẹ̀ ṣùgbọ́n tẹ́ bá fi ṣúọ̀ pé kódà pẹlẹ kẹta níbí ẹ ṣúọ kí ìpínlẹ̀ ẹ̀kẹta náà ni ẹ kọtínú ẹ kẹrẹ ẹkẹrin o ṣùgbọ́n ẹ forí balẹ̀ lẹ́yìn kí ni lẹ́yìn sálámà. ìbẹ̀rẹ̀ náà fẹ́ wà kéékèèṣì tó bá já sí wípé nàám nígbà tẹ̀ ń dá òtún rẹ̀ ẹ̀ gẹ́rẹ́ rí wípé ìkan ló fẹ́ẹ́ àrọ́jà hà lọ́dọ̀ yín pé ó dàbí ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀kẹrin òun lẹ hmm? ti kí tẹ bá tààrọ̀ jáhà yẹn ẹ̀yìn tẹ bá sálámà sálámà forí kan lẹ̀ ṣùgbọ́n tẹ̀ bá ti ṣọ́ tẹ̀ kàn mọ́ lórí èyí tó kéré jù tẹ̀ tó sálámà lẹ́sìn lẹ́sìn àmàkùnà. نقول نعم هذه الصلاة العظيمة كلنا في الحقيقة هذه الصلاة العظيمة من أعوان ويمتب كلنا في الحقيقة نسأل الله تعالى أن يعاملنا بعفو tókù sọ́ọ̀lù sí mẹ́rin pé gbogbo wa là ń bẹ lọ́wọ́ kọ́lọ́wọ́ kó sáà fi àmójúkú òkú fífa wa lò níbi ọ̀rọ̀ wa. ní kóló náà fi sọ láti ìgbìmọ̀ kò sẹ́nì kankan nù wa tí ó kírun tó lè kí kọ̀m̀pútì tó lè kí pé وهل لها من جابر خارجي tóun ti pé akẹ́kọ̀ọ́ bí akẹ́bàdí náà bàbá ní ìrún sì tún máa kù síbì kan wọn àti ṣé nǹkan kan bẹ tá a tún máa fi ṣe jábúrú jábúrú ni wípé mistake àbí àṣìṣe tó ń wọ ìjọsìn kí la lè fi fà á padà bàbá ní nàkúù asúnà nọrọ wá ti wọ̀súnà lọ́rọ̀ wá عشر ìtìnà aṣàrọ̀ raka. kò gbọ́ dáadáa. ọba ní kò sí bá a ṣe kírun tó ń ti bá a dé tó ń ti kọ̀ bùlí yẹn náà yóò kó síbi kan àfi kọ́nà kó lámójú fún wa. ọ̀tọ̀ wa ṣiṣẹ́ bá wa wà níbi ìrún tá a kí náà tó ń ti bá a ṣe kọ̀ bùlí. bóyá ní àti ní ìwà àgọ́ ọ̀gbọ́n ọ̀gá dé nínú àṣẹ tí kọ̀ọ̀bù dé ògbé tí bá dé ògbé ó ní àṣẹ kéèyàn máa ro nǹkan lórí òun àbí òun yẹn ò kan kọ̀ọ̀bù díkò kan bàjẹ́ bàbá wa ní pípọ́ ó bá wá rí báyìí ní tá a máa fi ń fa gbogbo àwọn àṣìṣe lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tí ò bá ti lé bá níbi ọ̀run bàbá ní súnà lọ́rọ̀ wá sí súnà lọ́rọ̀ wá sí bù ní méjìlá ni ìyẹn àwọn náà sì ká tó kírun bá kírun tán àwọn ọ̀run kọ̀ọ̀kan gbogbo àwọn nọ́fìlà yìí méjìlá ẹni tí ìbá kì í mo pìtì rẹ o ìlú kéṣe bá rí ṣàlàyé gbogbo ẹni náà sẹ́nìkan lè fọwọ́ gbáyà pé èmi o ó kéré jù màá gba ninety eight percent sẹ́nìkan lè gbáyà pé ó kéré jù màá gba ninety percent àlẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam àlẹ́bí ní tọ́bátà kìyàmọ̀ tí wọ́n bá tú ìṣẹ́rú wò àwọn mọ̀lẹ́ka tu wò ọlọ́run wa béèrè wípé ṣé iṣẹ́ irú mi fẹ́ tú wò fún pé táwọn mọ̀lẹ́ka ní kò pé ọlọ́run ẹyẹ bá ń wo sóní náà fílà tẹ́rù mi bá ní náà fílà ẹ̀jẹ̀ náà fílà rẹ̀ ẹ̀jẹ̀ pọ̀ mọ́ iṣẹ́ rẹ̀ nọ́fìlà nìwò yẹn yìí àwọn nọ́fìlà náà ń pè ní súnmọ́ ọ̀rọ̀ wa kì ẹni tí tiẹ̀ yìí bá pé kó jẹ́ ọmọ pé látòun lọ ẹni tiẹ̀ yìí bá pé kó jẹ́ kó mọ látòun lọ bàbá nínú ọkùnrin náà súnmọ́ ọ̀rọ̀ wa kì yẹn la pè ní súnmọ́ ọ̀rọ̀ wa kì àlẹ́bùbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam àlẹ́bù ni ẹni tí yóò bá lè kí méjèèjìlá tí yóò bá yé mọ́kì àlẹ́bù ni bá nà lọ́wọ́ lọ́wọ́ bá yẹ ọlọ́run bá ọkọ̀ ní kan fún náà nìkan náà yàtọ̀ sí pé wọn kì í ṣe compliment fún iṣẹ́ tá a bá ṣe nígbà tí wọ́n bá túṣẹ́ wa ò sí bá dàbí sí wọn máa fi compliment iṣẹ́ wa náà bákan náà yàtọ̀ sí yẹn ànábì ní gbogbo ẹni tí ò bá ẹ mọ́ kì í ọlọ́run bá lọ́ọ̀bá yóò kọ́ ní kan fún náà nìkan náà máa gbọ́n tí mò ń sọ yìí. sọ́nà wa ti mélòó ni sọ́nà wa ti chop mélòó lẹ́yìn mọ́ kíkà ẹ̀yìn kíkà kan ẹ̀ máa ń kí méjì ọ̀ kẹ́yìn tí ò bá mọ̀ òun ni sọ́nà wa ti òun ni arúbàrú kọ́bùlà zuhur arúbàrú kẹ́ẹ̀tó kí zuhur kẹ́ẹ̀tó kí sọ̀lá tó zuhur ẹ̀ kí rákà mélòó rákà mélòó mélòó la tó gbẹ̀ twelve tọ kẹ tó kí zuri mélòó lẹ́kì mẹ́rin wọ̀rọ̀ kàtá ni bá a dà ha tẹ ẹ bá kí zuri tán ẹ kì méjì ó di mélòó ó di mẹ́fà wọ̀rọ̀ kàtá ni bá a dà lè mọ́ gùn rákà méjì láfta mẹ́gìrì ó di mélòó ó di mẹ́jọ wọ̀rọ̀ kàtá sáà ní bàdà ṣá tẹ bá kí ṣàtàn ẹ kíra ká méjì ó di mélòó ó di mẹ́wàá wọ́rọ̀ ká àtàní kọ́bùlà ìfàjìrì kẹ́ ẹ tó kírun fájìrì láàárọ̀ ẹ kì méjì ó di mélòó ó di twelve kó méjì náà ẹ yẹ kí n foko arúbàrú kọ́bùlà dùn mẹ́rin kẹ́ ẹ tó kí sọ̀rọ̀ àtúntò rọ̀ ká àtàní bàdà ha méjì nígbà tẹ bá ti zúrì tán ó di mélòó naam ó di mẹ́fà raka àtàní bá dá sọláàtì lè magrib tẹ bá ti magrib tán ẹ kì í méjì ó di mélòó raka àtàní bá dá ìṣá tẹ bá ti ṣàtàn ẹ kì í méjì ó di mélòó wà raka àtàní qabla al-fajr àbí qabla sọláàtì qabla subh àwọn qabla sọláàtì al-fajr raka méjì kẹ tó kí sọláàtì al-fajr yìí ó mélòó sọ tí wọn náà ti mọ bá yóò bá pépé irun wa táà ń kí lọ táà ń ronú kí làwọn ọmọ ẹ̀ ọ́ jẹ yìí irun wa táà ń kí lọ́wọ́ táà ń ronú pé olùsí kọ́sọ́mà ìṣe ìṣẹ́kọ́ bá ń kówó mi wá irun wa táà ń kí lọ táà ń fọwọ́ tẹ fóònù wa pé á sí kọ́sọ́mà ìwé ìpè ni ibi tọ́kàn wá wà ní. gbogbo ní tá à ń rò lórí irun tí ò ní jẹ́ kí irun kọ̀ǹpìtì yìí nọ́fìlà ni wọ́n fi ṣe jábùrù rẹ̀. ẹni tí ò bá wá lè mọ̀ kí nọ́fìlà yìí ó mọ̀ fi kan síra rẹ̀ o. àwọn nọ́fìlà méjì lánàá ìgbà àṣọ láìka fi yẹ omi bẹ́ẹ̀ lọ́ọ́ lọ́hùn lákàbẹ́yìí jẹ́ mẹ́ta ìmọ̀ náà yàtọ̀ àgọ́ ìyá o bàbá ní tó o bá lè mọ kí súnánù ọ̀rọ̀ wá síbi tàbí lẹ́yìn lójoojúmọ́ tó o change ọlọ́run bó kọ́ ní kan bíọ́ ní àlùjẹ náà láwọn yàtọ̀ àga ìyá kò ní change wọlé ayé fúnà ilé yẹn ò dẹ̀ ní kò ń bẹ̀ nǹkan kan kò ní kò ní destroy ilé nǹkan kan kò sí nǹkan kan tí ó sì lé yẹn tó bàbá mi jẹun wọlé ìtọ́sí yìí kálá lómi wọlé àgbẹ̀ ọlọ́run wà á sí ilé yẹn tó bá bọ̀ ọkọ́ ليس فيه خلل وليسي أفوت ونبو بين النسيات كله وأنت كذلك لا تفنى تو أنا بتوع نار الجنة يوم بولي سما turkutin ya tona aljanna in yi kunu aljanna ala yin fi fi yin ẹni ọba wọn lọ dáná ọlọmọ ká wọn náà wala tamrud èyí sáré wala tambaghi alayhi hawla òṣù tí ń jẹ́ pé wàhálà kan wá bá ọ wọ́n ń gbọ́dọ̀ dàbí pàtẹ́bùkọ̀ fi abadan abad ó mọ wàá mẹ́ lọ pátápátá láíláíláí bàbá ní Allahu akbar àlàáre ìndàna ìndàmú torí àǹtúnyà báyìí kan bàbá ní ìsìn tó bá fẹ́ kọ́lé bàlá ìyàkẹ́tẹ́ mi làbìnrin òun ò fi yá o o ní kọ́ lọ́jọ́ kan o la yẹ́kùnmọ́lá ilà fi sálọ̀tì àwọn ìsìnkú aṣọ ó kéré ní bó bá lọ́jọ́ kan ó lóṣù mẹ́fà asibali bi náà báyà dá táàbù wà lẹ́yìn lẹ́yìn wàhálà oríṣiríṣi wà ti dààmú ní o wọ́n mọ ṣáàkìlì máa lè ọmọ wọn ni mo kọ wìlì àwọn kọ̀ǹtàkítọ̀ àwọn òṣìṣẹ́ wọn làálàá ṣe wàrúṣàlì bi wọn wà fọ́nìṣìlẹ̀ yẹn wa aslaha kadhalika ó wá parí ẹ̀ wá ti bilad alfulani ó wá gbé oríṣiríṣi táìs ó lẹ̀ mọ́lé wa hati kidha wa idha buniya al-bayt fa mu'arradun bil khata níjẹ́ bá tó kọ́ ẹ̀ tán náà wàá tó wá rí mistake mẹ́ wa mu'arradun lil khatar wọ́n rí ewu yẹ kí ah ilé yẹ kí ọ̀fílẹ̀ náà fa ilẹ̀ hadama wa ilẹ̀ ha wa ilẹ̀ hitarọ̀kọ wa ni ẹ̀ tó destroy it. ثم إذا كمل فالنهاية أن الإنسان يزول عنه tẹwa tó wá complete náà tó wá perfect náà ọmọ èmi padà kú ẹjọ́ náà láti máa àtà ṣùgbọ́n wá jọyàn lójú pé kùlùbù náà tó ṣẹ́gun là á jìrà ọkàn wa nífẹ̀ẹ́ nǹkan tí ó sáré wá ló ti pé bẹ́ẹ̀ ṣe kò ní perfect bẹ́ẹ̀ ṣe kò ní perfect tó bá perfect yẹn padà kú ń bẹ̀ náà. بل كلا بل تحبون العاجلة ويدرون الآخرة الله باني ọmọ ẹbí yẹn nífẹ̀ẹ́ nǹkan tí yóò mọ sáré wá tí yóò mọ wá kẹtíkẹtì tí ó tètè mọ wá wọ́n ti fi àlùkìyà mọ́lẹ̀ nípa rí bàbá ní hafiza aleha ya akhi eré ọmọ ìyá mi hafiza aleha sọ́ra fílà rákà méjìlá yìí rákà méjìlá yìí máa sọ mọ́jì ó jábọ́ lọ́wọ́ rẹ̀ wáyidà fàtàkàlẹ́tì kọ́bìlà sọ̀láàtì tí èyí tó bá yẹ kó kọ́kọ́ kíkó tó kírun tó bá pè fọwọ́ ìṣe ọjọ́ dáwò láǹfààní àti kí fàṣẹ́lẹ̀ àbádà sọ̀láàtì kí nígbà tó bá kí yẹn tán mẹ́rin tó yẹ kó kíkó tó kí dùn tó o bá fi kí tó o bá kí dùn ìtàn owó àti mẹ́fà mẹ́rin tó yẹ kó kíkó tó kí dùn méjì tó yẹ kó kí nígbà tó kí dùn ìtàn ọjọ́ mélòó. bàbá ni lè anahu sábàtà anamabi sálà kọ́dọ̀ ọ̀rọ̀ wá sí ẹ̀rí ń bẹ fún anabi kan ó tún àwọn ọ̀rọ̀ wá sí anabi kì í nígbà tí ó bọ́ mọ́ anabi lọ́wọ́ sọlọ́lọ́pàá sọlá nínú ẹ̀kọ́ tí a máa ń kọ́ nìyẹn nọ́fìlà tó fẹ́yìn ẹ̀kọ́bùlà jọ òun láǹfààní àti kì í lè kí padà nígbà tí ó bá kẹta ẹ̀yẹ ká báyìí ó wù mí kí a parí ìdánilẹ́kọ̀ọ́ sífàtì sọlá tó nàbẹ̀sọ̀sọ́lá síwájú kí a tó wọnú Ramadan ẹ̀rí pẹ̀lú ìlẹta agbọ́n iná nìkan yóò lè wá kó léṣẹ́ olóore ní Ramadan torí pé ó kálukú wọ́n gbọ́dọ̀ méṣọ pé nẹ́fílà araka méjìlá wa lójoojúmọ́ yóò mọ̀ sí kíni pé orí náà méjì máa jẹ́ fún wa nínú oṣù yìí àbí ọlọ́run bá lọ́ọ̀ fún àwọn ọ̀daràn ó fún wa ní àlàáfíà tó pọ̀ ó lè kí a lè rí iṣẹ́ ká lè rí fi ṣe dáadáa wà á kúlù máa tẹ̀sán òun náà á tẹ̀fìlà àlíwò lakum min kulli dhanb إنه هو الكفار والسلام عليكم ورحمة الله وبركاته نعم بسم الله نعم nam oníbèrè mi léèrè pé ṣé àràkàtà ìlúfàjẹ àti sinanọrọ wa ti ta àkàtà yà máa kí bìfọ sọláàtò ṣubú yẹn àgbàpẹ nǹkan kan náà ní méjèèjì òun náà ni wọn rí fáàsì òun náà lọ rí fáàsì wọn náà àná ìbéèrè sọ pé táwọn àwọn tó fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ lọ àwọn ló ní ìbéèrè obviously tí èèyàn bá mísì rúkùnù tó wá mú rúkùnù yẹn wá padà gẹ́gẹ́ bá a sọ pé bàdí kò gbé rúkùnù èèyàn ò tún rúkùnù yẹn fún wa ní for example now kéèyàn má rúkù tàbí kéèyàn rúkù ẹ̀yọ̀ kan ìṣẹ́ẹ̀dì mélòó ìṣẹ́ẹ̀dì méjì odi tíráka yẹn kọ̀m̀plìtì lè yóò mú wa àbí sábà pé ìwọ tó máa mi téèkì tó ṣe ní orí ọ̀pẹ káka mi lòkì mẹ́rin bẹ́ẹ̀ lòkì ẹni tó wù ẹ́ mi lòkì márùn-ún lòkì ló jẹ́ ẹni tó wù ẹ́ náà because bóyá òrùkú níbi rákà kan tàbí òfin kan lẹ̀ níbi rákà kan ó sá náà òun dàbí pé ìṣòro márùn-ún ló wà bẹ́ẹ̀ lẹ́rú bárùn yẹn náà lè fi wá wọ̀ báwọn èmi náà ló sá pé èmi ó ṣe tàbí. Náà ọwọ́ kọ̀ọ̀kan mú ètò sọnù yẹn odidi lákà yẹn ẹ̀kọ́ mu wá. Ìlápẹ̀ yìí ṣe èèyàn òkú tó fi lọ sùdù. Ó wá sùdù tán níta ó yẹ kí èrò kù ni yóò padà àbí kò ní kọ̀ọ̀tínú yóò padà yóò wá rúkú tí àwọn mọ́sáájú àlejò wa tẹ̀ tó wá fún kírun yẹn pé ìdúró rẹ̀ di mélòó yóò dì báwọn tó wá kírun ọlọ́pàá mẹ́rin ẹ̀rìn jẹ́kẹ̀ yàtọ̀ ó ti wá lékún báyẹn náà yóò ṣe bàájì nítorí béèrè béèrè ni ìjọkùn náà kàn án. bí Allah subhanahu wa ta'ala ó gbà níjọsìn fún wa ó mú dàlú wa láyà ó jẹ́ ká bá níbi tí ó sì lérè fún wa ìyẹjọ́ ti owó kò ní sàǹfààní ọmọ ò ní sàǹfààní àfihàn tó pàdé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kà tó mọ́ sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallam ajma'in wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh lòun mìíràn ní ọdún mẹ́ta táwọn tó ń dá lẹ́sìn rẹ̀ sí òmò yìí yóò dá èsì bí ti kí ẹ̀kọ́ mọ ti ṣe kó má mọ́jú ní ẹgbẹ́ ìmọ̀ ajáde àti tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ dáìsẹ́ lẹ́yìn àti ọ̀pọ̀lọpọ̀ ní wà lùgbé ọ̀pọ̀lọpọ̀ ní